ìkẹ́ àti ìkẹ́ ọlọ́run ọlọ́bá ànábẹ̀wà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam arábì tí ọlọ́run bá rán pẹ̀lú ẹ̀sìn òdodo tọ́lọ̀wọ́n ajẹ́káwà náà wà nínú ẹni tí ó wà lórí ìlànà òdodo ọlọ́jà sí títí sàárì ákàtàn rárá fẹ́ láwọn abẹ́ kàákà dédé ti sáré láàrin 6 to 7 hours àti tàkà kò sí wàhálà ó sì dúró ìwọ ló wà dúró sẹ́yìn mi báyìí ta ló ní káàkà nígbà tó bá rí ilẹ̀ ọlọ́run bó ṣe ni a fi wa tí a wà máa tẹ̀síwájú bá wa ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀mí kìí ṣe nu ọ̀rọ̀ lọ́rùn nìkan làwọn á máa ṣe tí àánú rẹ̀ ṣàánú ọlọ́run wọn nìkan náà ló lè ṣe ìgbà ọmọ ìyá wa wọn bẹ ní ọmọlá ọlọ́run wọn darí nílé pẹ̀lú àlàáfíà ọlọ́run ọba lẹ́yìn àwẹ̀ ẹnu bí tá a sọ̀rọ̀ yé lórí lónìí kò ju wùláìkà alladhina alladhina haqqa aláìhìmù wùláìkà alladhina haqqa aláìhìmù qawlu fi umamin qad khalat Tó bẹ̀, wọ́n jẹ́ sí ìdíbẹ̀, sí ìdíbẹ̀ àwọn jẹ́ débẹ̀ gan wọ́n ẹ̀sẹ̀ rọrùn sí ni wà bí òòlà àṣẹ́rẹ̀lẹ̀ ọya wí àbùsẹ̀mí àbí òòlà àṣẹ́rẹ̀lẹ̀ ọdí pípọ́ pàlímọ́dù àòòlà wà láàdá ilẹ̀ bọ́ ọdí pípọ́ ní ẹdí ń gun àjá kiri ẹ̀jẹ̀ rọ́gí ó sẹ́gbẹ́ kan bilkafi dúnà láàrin àwọmọ́ha ẹlọ ọjọ́ náà lè yẹn tó dị àlùbáà ụlọ náà ló wà lẹ́yìn ṣàlàyé mi tí yóò máa jẹ́ wípé al-insan ń ta gbà lérò pẹ̀lú rẹ̀ alì ìbẹ̀yẹn alì tó jẹ́ ti ìṣẹ̀kọ̀rọ̀ ọkùnrin jẹ́sì àti al-mukadhdhibu bil al-kafiru al-fajiru al-aaqu liwalidayhi gbogbo wọn ní wọ́n dàbù láìka yìí ẹlẹ́yìn tó tẹ̀lé ní aláàpù níwáàlì dẹ̀yìn ọmọ tí máa ń ṣe òbí ẹ̀ méjèèjì ọmọ tí máa ń ṣe òbí ẹ̀ méjèèjì ní àwọn ọ̀nà tá a ti sọ díẹ̀ nú ẹ̀ lánàá àbánú náà kọ́lá sọ díẹ̀ tipẹ́tipẹ́ ọya máa ká lọ kàn ṣeéṣe kò sí nínú díwà nì kò sí nínú díwà kàgírí kan wà inú lọ ìlàmútánà ah lọ́wọ́ lẹ́yìn sáwọn ibi kí ó jẹ ẹ̀kọ́ ní jẹ ráìsì jẹ gbogbo ẹ̀. صغيرا غير منفطم لطالما سهرت بالليل أعينهم أقال ما سهرت بالعين بالليل أعينهم أقال ما سهرت بالليل أعينهم خوفا عليك وعين الله لا تنهرهما أبدا أبدا قد ربياك صبيرا غير منفطم لقال ما سهرت لقال ما سهرت ليلين أعينهم àkọọ́lá máa sáhìrọt láì rọ̀mí gbogbo àwọn tí a bá ti fọ́ọ̀lù sínú nǹkan tá a sọ yìí nínú kèfèrí nínú bòkí tó ti jáde kó bí àlọ́ ọlọ́run níbi àlàákùnléwà gbogbo wọn báyẹn hákọ̀ aláìhìmọ̀ ìkọwọ̀lù ọ̀rọ̀ àdéhùn ìyá ọlọ́run tí ó fi jẹ wọn ó ti dòdòdó lẹ̀ ẹ̀wà wọ ọlọ́run tí ẹrí gbogbo ohun téèyàn bá ṣe nínú dáadáa yóò láṣíwájú ẹni tó bá lábúrú lòun náà ó ṣe ó láwọn tó fi bẹ̀ ọlọ́run ní fi umọ̀ mìíràn kọ̀dà kọ́làtì mìíràn kọ́bẹ̀lẹ́hìn mìíràn dìjẹ́ ní ọlọ́run ní nínú àwọn àjọ táwọn náà ti lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú wọn gbogbo àwọn tí wọ́n ṣe irú tí wọ́n ṣe irú bí ìyà Ọlọ́run ṣe dòdòdó láwọn náà lórí ìrùpá aláyé mi ti yẹ ààrẹ ní wípé ogun tó a mọ́ sọ fún wa ní gbogbo ọgbà ó náà ní wípé àwọn wọ́n ní al ní máa ń torí rẹ̀ gbé ìtàn wa àwọn àtàn tí máa gbé wa àwọn àtàn pé máa dàbí tàbí rọ́rọ́ làfihàn ìmọ̀ alàlẹ́ àrọ́ ikú تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق ختامه مسك وفي ذلك فليتنافس وفي ذلك فليتنافس ẹn bá ń fẹ́ bẹ́ẹ̀ kó náà sọ jùkú kòrò rẹ̀ kó sàpà ń tètè ẹ wúrú kan báyẹn ìdí nìyẹn gbogbo àwọn àtàn tó sọ fún wa gbogbo wọ́nì tó mú wa gbogbo tó reveal fún wa nípa ìyà tó fi di àwọn tí wọ́n ti lọ nítorí ká má bàa jọ̀rọ̀ tí wọ́n já síyà ká lè mọ tí wọ́n ṣe tó mú Ọlọ́run bínú sí wọn ká má bàa ṣàgbákò bínú tó bá wá sọ̀tà àwọn ẹni náà àti ẹ̀san wọn torí ká lè sojú kòkòrò rẹ̀ ẹ máa wọ ulaika alladhina hada Allah ulaika alladhina hadahumullah sára ìmìtí ulaika alladhina hadallah fàbí huda mọ̀kọ̀tẹ̀lì wọ́n náà kọ́ sí ìlànà mọ̀rọ̀pálá ìmìtí yẹ kò sí àǹfààní níbi kéèyàn mọ ìtàn àwọn èèyàn rí kọ́mọ̀fẹ́ ṣe bí wọn kò sí àǹfààní níbi kíyàn máa burú tó ṣẹlẹ̀ sáwọn tí ọ̀gbàtọ́lọ̀ kíyàn wá mọ́ sàfúrúwà tó wà lọ́wọ́ sáǹfààní aláàní ọ̀láìkà alladhina nataqabbalu ọ̀láìkà ah, ah. alladhina haqqa alayhimul qawlu fi umamin qad khalat min qablihim minal jinni wal ins ọ̀rọ̀ àti gbogbo àwọn tó ti sáwájú wọn nínú àlìjànú tí wọ́n gbẹ́rù gbọ́n rí bẹ́ẹ̀ ọ̀ká ìmọ̀yí ọgọ́rọ̀ wọn bẹ́ẹ̀ náà nínú àwọn tó ti lànà ọ̀há sí rárá mọ́ káti ẹ̀lọ reflection tẹ́lọ̀ ń sọ ń bẹ̀ ló jẹ́ mo yí bàgẹ́ sí kó ṣe mistake innahum kanu khasirin ṣe mọ̀ pé n tó yẹ kí Al-Qur'ani ò gbé wa ní kí innahum khasiruna ẹni òfò ni wọn ọlọ́run tó wà fi kánà kánú khasir òfò wọn ó ti di ní téèyàn iná tí ò ní dáòtù nínú wọ́n ti ṣòfò látàyé wọ́n tó ṣòfò láti kìámà tó kí ní jófò lónìí mo fẹ́ já ma ti ń dé òfò ká má bàa ṣe òfò ọlọ́run ní já ṣòfò kẹ́ lè wo dékọ̀ ìtàlùkùrá ni máa ń gbé wá àti dékọ̀ ìdè lárúbáwá kí ní dé òfò ta ló ma ti ń jófò kí láàánù láàánù láàánà tù lélẹ̀ kí ní jẹ́ ọ̀sọ̀rọ̀ ẹmọ̀ gbọ́ déò fàwátú rásí máàlì ìsà fàwátú rásí máàlì ìsà ìtí ń jẹ́ òfò kí ni túnmọ̀ rẹ̀ tálẹ́lẹ́sọ̀ túnmọ̀ rẹ̀ yíwa kí ẹ pàdánù ojúlówó owó èèyàn gẹ́sì ojúlówó owó èèyàn ojú owó èèyàn ojú owó gẹ́sì ojúlówó owó ojú owó àtojúlówó owó yàtọ̀ síra wọn ìdàkejì ojúlówó òun ni fèkì àbí tí wọ́n ní kan ojúlówó ni original fèkì ìdàkejì tá a bá ní ojú owó ìdákejì ẹ̀ léèrè sálàyé mi tí tí èèyàn bá kó 50,000 lọ́wọ́ báyìí ó wá ń na ó fi ṣe òun ìgbà tí ó tajà tán ó wá rí 50,000 ó tún rí 20,000 plus owó yẹn seventy thousand. tàbọ́ eighty thousand. tàbọ́ ninety thousand. tàbọ́ hundred thousand in tó lé lérí rẹ̀ ní jẹ́ èrè bíbọ̀ ráṣọ lè máìlì tó lówó tó fi ṣe owó yẹn gàgbà yẹn náà mọ̀ pé ní kápítà sálàyé mi ti kápítà kápítà yẹn gàgbà fi invest ìgbà wá invest tó bá yíìdì ní yíìdì yẹn ní rébíọ̀ òun lè kò jèrè five naira nínú fifty naira tí ẹ bá jèrè five naira nínú fifty naira òfò ló ṣe òun wàá jèrè five naira kò jèrè one naira fifty thousand yẹn ò tó wá ṣẹ́kù gbogbo ẹ̀ tó bá lọ ti ń jófò fàwátú ráàsì máa ní ẹ̀ẹ́sà kójú owó èèyàn kò sọ̀rọ̀ ojúlówó ojú kìí ṣe ojúlówó ojú owó ojú owó owó tí a fi ṣe òwò tó jẹun gẹ́gẹ́ ní kápítà rẹ kò wá ara síbi bísẹ̀sì tó ṣe hmm? bí ìgbà téèyàn jẹ tó lura rẹ ní jìbìtì ni nígbà téèyàn lura rẹ ní jìbìtì ọ̀sọ́rọ̀ ló tóbi jùlọ ló báyìí tí mo lè sọ̀rọ̀ ṣàwárí wípé ibi dáhùn kọ́rá ti tọ́ mọ́ ọ̀rọ̀ yẹn ó lágbára àbí ọ̀lágbára ẹ̀ dáhùn ẹni tí ó bá fẹ́ ṣe òfò ó ṣọ́ra ẹ̀ o tó mójú tó ìgbàgbé ẹ̀ o kó ṣọ́ra ẹ̀ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ o kódà kó jẹ́wọ́ lọ ń bọ̀ ṣọ́ ara rẹ̀ mọ́tì ara wọn kò bínú ọlọ́run ṣáájọ́ mi yẹn láàmì wá sọ pé wàlúwà nídà ní fàlà yóò fàlùwàlù máa àmàdà wàlúwà yà ká sọ bí Kọ̀dẹ̀rọ̀ bá yá ká sọ̀rí ìran tí bọ́ sáàmà wà kọ̀dọ̀rọ̀ búkà. Aláta àmìnà, ilá ìyà, wà bèèrè wà ìdí sàn, ìmọ̀ yẹ bèèrè kan, ẹ̀yìn dákàlì ti bá àhàdùhùn, áwọ́, fàlá tàkúnlá hùmọ́, wàlá tẹ̀nhàrù hùmọ́, fàlá tẹ̀nhàrù hùmọ́ àbàdà, ibi tá kọ̀dẹ̀rọ̀ bá yá ka sọ̀ gí rọ́n ìní tó tẹ̀lé. kọ̀dẹ̀rọ̀ bá yá ka sọ̀ gí rọ́n tó tẹ̀lé nìsí kọ́ ìrọ̀ mú pàpọ̀ rọ́bì rọ̀hámù má ka má rọ́bà yá ní sọ̀ gí rọ́n ibẹ̀ ló ti mú yẹn. sára ibi tí a yà ìṣòro yẹ fàlá tánhàrùmá àbàdà láíláí ọ̀gbọ̀dọ̀ tàbí mọ́ láíláí ọ̀gbọ̀dọ̀ tàbí kọ̀dẹ̀ rọ́bà ya kásọ̀bí ẹ̀rọ àwọn méjèèjì ni wọ́n tọ́jú rẹ̀ gbà kékeré bọ́yọ̀rọ̀ mọ̀ fátìmì nígbà tó ti já lẹ́nu ọ̀yà nígbà tó ti já lẹ́nu sẹ́mi pé fáfímọ́tù lọ́mọ tó já lẹ́nu ọ̀yà sálàyé mi ti fi kọ́ mọ̀ nípa ọmọ já ní ẹnu ọ̀yà so wọ́n rán wọn nígbà tó sì kéré tó lè dábì iṣẹ́ ayé rẹ̀ ṣe tó lè dádúró láì ní ìdí wọn tí wọ́n sì ń rọwọ́ tí wọ́n sì ń fún ọlọ́yàn lọ́wọ́ àwọn ni wọ́n tọ́jú rẹ̀ ọwọ́ á lajú tán ọdá wọn mọ̀ tán ìwọ náà wá dàgbà tán gbà wọn tọ aṣọ ara rẹ̀ لطالما سهرت بالليل أعينهم pọ̀ nínú ìgbà tó ṣe wípé torí pé wọ́n ń pariwo ní fi dá àwọn mọ́jú tán sùn wọ́n ọmọ yóò sùn ọmọ yóò sùn ìyá mi ó tún dìde yóò tún máa pàṣẹ ọmọ sẹ́yìn òun ò wá ní lè nítorí pé wọ́n wọ́n ń páyà kí nǹkan kan máa ṣe وعين الله لم تنمي خوفا عليك وعين الله wọ́n ọ ọlọ́run ọba rí ńgbà náà kò sùn kó lè sùn ìrùpa mi wọ́n wà nínú lọ́ọ̀hìn làmùtánàmì ojú ọlọ́run ọba ò sùn torí kọ́ lè sùn láìláì gbogbo wàhálà tí wọ́n ń ṣe nígbà tí wọ́n ń ṣe wọ́n lọ́wọ́ rí tí wọ́n ò bá mọ̀ ọlọ́wọ́ mọ̀ fún wọn wọn náà wàá máa dúró dẹ̀sán tiẹ̀ náà ẹja sọ́ra wa ọlọ́run oríire lọ́lọ́run jẹ́ àṣẹ lára àwọn òbí wa àní tara àwọn sórí ibú àtàfsírò àtọ́dún ibi tọ́lọ́wọ́ bá kádàrà pé a lè bàjẹ́ ní ọlọ́pọ̀ bá ní ọ̀sán lọ́wọ́ ọlọ́pọ̀ jọ ṣàǹfààní fún wa láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkẹ́yà àti nínú sáré wa ọ̀pọ̀lọpọ̀ Ramadan kọ́lọ̀ ń jẹ́ àjọ aláyé tó bá ń jọsùn lọ́wọ́ wa kò fi wá ṣẹ̀kùn gẹ̀ dáadáa lójú pẹ́pẹ́ fún wa hada wa sallallahu ala muhammadin wa alihi wa sallam subhanakallah wa Thank you ṣe first born tàwọn òbí èèyàn dáadáa ti ẹjọ́ lọ́tọ̀ torí pé ara dídẹ bí pọ̀ níbi ṣe dáadáa sẹ́gbọ́n àbábọ̀ òye ṣálàyé mìtí bọ̀yìn olè sọ́dọ̀ bí o kò lè wà nípò òbí láìlá ṣùgbọ́n lè jẹ́ olórí ẹbí ìrẹsùn mọ́sílẹ̀ ẹni tí ok jẹ́sẹ̀ kan adopt wọ́n ní kọ́ lọ́mọ anìkan gbàtọ́ hmm, torí ilé adopt ó tún complex ju kékeré kan torí ẹ̀gbọ́n lè fọ́mọ rẹ̀ sọ́dọ̀ àbúrò rẹ̀ àbúrò lè fọ́mọ rẹ̀ sọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ Mm àwọn ṣe mistake ńlá nígbà míì dáadáa kan tí ẹni tó bí ṣe sáwọn yẹn ní ẹ̀rọ pé káwọn sá fún ẹni lára ọmọ tọmọ bá mọ̀ wọn tí ò mọ̀ bí ẹ̀mọ́ mọ̀ yóò ọmọ orí ẹni gbogbo tó bí ẹ lè ṣe kọ́dà kọ́ mọ́ gbọ́ bùkátà kankan lórí rẹ̀ òbí rẹ̀ náà àìṣẹ̀tọ́ tiẹ̀ àìsojúṣe rẹ̀ òun wọ́n máa rán yẹn lọ́dọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ ṣojúṣe tiẹ̀ ọlọ́run bá ló mọ́ wàlẹ́kùn sọ́lá àwọn ẹ̀ ìgbọ́ wọ́n gánmọ̀ pàbùrú wà mẹ́kọ́ tó mọ́ bí mẹ́rin orí eku orí eku báwọ̀ tí mùsùlùmí máa ń jẹ eku ẹgbẹ́ mọ̀ kó ògùn náà forí epo gẹ́nẹ́sì ọwọ́ àbẹ̀rẹ̀ sinapu náà rí ìgbọ́ tí ń bèèrè ni wọ́n sinapu náà torí sinapu náà wọ́n máa ń lò fún freedom ó bẹ̀rẹ̀ pé pọ̀kúnlẹ̀ náà kọmọ tutọ́ lé ọ lórí eh, ọtí náà lé ọ lórí kọ́dà jẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀bù kìíní wọ́n nìkan gbé páàkì bóyá gúdà bí tẹ́rí sítà mẹ́ta wá ọfẹ́ bẹ̀rẹ̀ yìí náà hmm, àmọ̀ràn bí ní ọ̀yọ́ ẹ̀rọ sàánú àjàrí subhanahu wa ta'ala muhammad